sí káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlòdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì abiona lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀nìrìṣà ọba adéyẹyè ẹnìtàn ògúnwùsì fẹ́ ìyàwó kẹfà láàrin oṣù méjì tí orúkọ rẹ̀ sì ń jẹ́ ọmọbabìnrin tèmítọ́pẹ́ adéṣẹ́gun ayẹyẹ ìgbéyàwó ọ̀hún òun ló wáyé ní ọjọ́ kẹrìnlélógún oṣù kẹwàá ọdún 2022 ní ìlú màgúdó èkó bí ayẹyẹ ọ̀hún ti lọ sí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì bẹ̀rẹ̀ sí ní kí kábíyèsí ọ̀nìrìṣà kú oríire ti aya tuntun eléyìí tí olódùmarè ṣẹ̀ṣẹ̀ jogún fún wọn ní ilẹ̀ oòdùà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà òṣèré Fẹ́mi Adébáyọ̀ ló ti wá sọ àsọyán lórí ìtàkùn ayélujára pàápàá lórí sinimá rẹ̀ kan eléyìí tí ó pè ní rọ̀mọ́lá alákàrà ó sọ wípé ibi tí àwọn lò láti fi ṣe iṣẹ́ rọ̀mọ́lá alákàrà yìí kò ní ohunkóhun ṣe pẹ̀lú ìyà tó ní ìsọ rẹ̀ o nítorí wípé àwọn kan ya lò lásán ni látàrí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó ti gba orí ìtàkùn ayélujára kan wípé àwọn ènìyàn ń sọ ọ̀rọ̀ oríṣiríṣi pàápàá nípa ibùsọ̀ ìyá náà léè sọ wípé ó ti ń kó bá ètò ọrọ̀ ajé ìyá eléyìí tó ní ibùsọ̀ àkàrà yìí ní báyìí ó ti sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ohun tí wọ́n gbọ́ yìí tàbí ohun tí wọ́n rí nípa ìsọ màmá alákàrà kì í ṣe bẹ́ẹ̀ rárá ẹ díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. My attention has been drawn to a misconception of fact about a particular set that I used in my new movie that is showing on Yoruba Play titled Romola Alakara. Please, I wish to state very clearly that there's absolutely nothing wrong about the set or the akara that that woman is serving. Wọ́n fi set yẹn wọ́n fi ṣàánú wa ni. Ẹ jọ̀ọ́ ẹ má bọjà wọn jẹ́ kò sí kankan tó ṣe ọjà wọn. Èmi ń jàkàrà wọn, àpọ̀ tá à ń jàkàrà wọn so many people help us with their um, offices their houses tá shoot film ẹjọ torí Ọlọ́run kò sí kankan tó ṣàkàrà ìyá yẹn o ẹjọ àwa ṣe film tiwa ni film wa ò papọ̀ mọ́ business màmá ẹjọ́ ti yọ ọlọ́run. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ òṣèrébìnrin Désọlá Afford eléyìí tí ó tún jẹ́ ìyàwó gbajúgbajà Kúnlé Afford òun ló ti fi ọkọ rẹ̀ sílẹ̀ báyìí tó sì sọ wípé òun ti bá tòun lọ Désọlá ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi kéde ọ̀rọ̀ náà wípé ìròyìn ayọ̀ tẹ́ ẹ fẹ́ gbọ́ mo ti fi Kúnlé Afford sílẹ̀ nítorí àlè yíyàn àti àwọn ìyálọ́mọ rẹ̀ Désọlá Afford olólo ìtàkùn ayélujára rẹ̀ yìí láti kéde ọ̀rọ̀ náà lè tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ènìyàn lórí ìtàkùn ayélujára máa kí i nígbà tí àwọn ẹlòmíràn sọ wípé sùúrù ló yẹ kó ní nítorí pé kò sí ìgbéyàwó tí kò ní kùdìẹ̀kudiẹ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje àmì ẹ̀yẹ àgbáyé fún sinimá ilẹ̀ adúláwọ̀ àti àgbáyé afrif léyìí tí ó wà fún àwọn òṣèré akọ̀tàn olùdarí ayàwòrán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni yóò wáyé ní ọjọ́ kẹfà sí ìkejìlá nínú oṣù kọkànlá ọdún tí a wà nínú rẹ̀ yìí àmì ẹ̀yẹ ọ̀hún tí àwọn elétò rẹ̀ sọ wípé yóò wà fún ìdánilẹ́kọ̀ọ́ àti à àwọn nǹkan mìíràn láti tún lè ru àwọn iṣẹ́ amúlùdùn pàápàá yíya sinimá sókè ó ní wọ́n ti là sílẹ̀ fún ètò ọ̀hún tí wọ́n ti sọ wípé àṣekágbá rẹ̀ yóò wáyé ní ọjọ́ kejìlá oṣù kọkànlá ọdún tí a wà nínú rẹ̀ yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà olórí ọ̀nìrìṣà tuntun Tóbi Phillips Ògúnwùsì ló ti jáde sí gbangba wálíà láti jẹ́rìí sí agbára olúwa wípé olúwa ló ṣe ọ̀rọ̀ ìgbéyàwó òun ní ìrọ̀rùn látàrí bí ojú ti ń fo òun dá olórí ọ̀hún ló sọ wípé òun ya àwòrán gẹ́gẹ́ bí olórí láì tilẹ̀ mọ̀ wípé ọlọ́run ní ètò rere fún òun léè tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára pàápàá àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé olórí tuntun ọ̀hún tí wọ́n sì ń sọ fún wípé kò sí ẹnikẹ́ni tó béèrè òun ohunkóhun lọ́wọ́ rẹ ìgbé ayé rẹ ló ń gbé ó sì ti ní ìdí pàtàkì láti wà ní ilé ọkọ tuntun gẹ́gẹ́ bí ẹlẹ́dàá ti yàn fún ọ olórí ọ̀nìrìṣà Tobi Phillips ló lo ìtàkùn ayélujára rẹ̀ yìí láti dúpẹ́ lọ́wọ́ olúwa. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún mínísítà fún ọ̀rọ̀ ọ̀dọ́ àti eré ìdárayá tẹ́lẹ̀ rí Solomon Dalong láàrin ọdún 2015 sí ọdún 2019 ni ó ti pàdánù ọmọ rẹ̀ ọkùnrin ẹni ọdún mẹ́tàlélọ́gbọ̀n ìyẹn ni Maya Nalong mínísítà yìí ló kéde ìpapòdà ọmọ rẹ̀ lórí ìtàkùn ayélujára tó sì sọ wípé ó jẹ́ ohun tó fa ìbànújẹ́ ọkàn gidigidi fún òun léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń kí wípé ó kú àsẹ̀yìndè ọmọ náà àdúrà wa ni wípé kí Olódùmarè kó tu ìdílé náà nínú kí ó sì dá àwọn tó bá kù nílẹ̀ sí i ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ẹgbẹ́ òṣèré sinimá ní nàìjíríà Actors Guild of Nigeria ni wọ́n ti jáwèé jókòó sílé fún òṣèré Neoma Okabi fún gbígba owó tó tó ẹgbẹ̀rún lọ́nà irinwó náírà lọ́wọ́ obìnrin kan lójúnà àti sọ wípé òun fẹ́ ràn lọ́wọ́ lọ sí òkè òkun ààrẹ ẹgbẹ́ ọ̀hún Emeka Rollas ló lo ìtàkùn ayélujára rẹ̀ fi kéde ìdádúró obìnrin ọ̀hún tó sì sọ wípé títí awuyewuye tó ń lọ láàrin àwọn méjèèjì bá fi máa parí òun ni àwọn yóò tó ní àǹfààní láti gba òṣèré arábìnrin Neoma Ukpabi padà sáàrin ẹgbẹ́ Actors Guild of Nigeria ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta orí ayélujára ń gbóná fún oríṣiríṣi ọ̀rọ̀ ìtasí látọ̀dọ̀ àwọn ènìyàn bí àwòrán àbẹ̀wò Davido àti Chioma sí Ọ̀nìrìṣà ti gborí ayélujára látàrí bí Ọ̀nì ti ń fẹ́ olórí léra wọn léra wọn pàápàá lásìkò yìí pé ṣé ọba ò ní gbẹ́sẹ̀ lé àfẹ́sọ́nà Davido ìyẹn Chioma nígbà tí àwọn kan sọ wípé kó lè ṣẹlẹ̀ wípé ayé ti lajú ju ìyẹn lọ di àsìkò yìí oríṣiríṣi ni àwọn ènìyàn fi ń júwe òrìṣà pàápàá bí ó ti ń gbéyàwó léra wọn léra wọn láàrin oṣù méjì tí olórí sì ti di mẹ́fà ní ààfin ilẹ̀ oòdùà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń sọ lórí ìtàkùn ayélujára wípé àbẹ̀wò Davido sí ilẹ̀ oòdùà jẹ́ èyí tó ṣe pàtàkì àti wípé ó ń sọ nípa ọmọ káàárọ̀ oòjíire tó dúró re ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà òṣèré ṣéun ẹ̀gbẹ̀gbẹ́ ló ti fi fọ́nrán fídíò kan lásìkò tí ó lọ bẹ ìyá rẹ̀ wò lẹ́yìn ọdún mẹ́fà tí ó ti rí ìyá òun kẹ́yìn sórí ìtàkùn ayélujára rẹ̀ ṣéun ẹ̀gbẹ̀gbẹ́ ló lo ìtàkùn ayélujára rẹ̀ fi sọ bí omijé ti gba ojú ìyá rẹ̀ kan látàrí bí ó ti rí ọmọ rẹ̀ padà lẹ́yìn ọdún mẹ́fà tí ṣéun ẹ̀gbẹ̀gbẹ́ fi wà ní ibi tí wọ́n ti ń tún ìwà ọmọ ènìyàn ṣe ṣéun ẹ̀gbẹ̀gbẹ́ òun ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ó jí fóònù eléyìí tó jẹ́ iPhone seven bí ọdún mélòó sẹ́yìn tí ọ̀rọ̀ rẹ̀ sì dé ilé ẹjọ́ léyìí tó gbede ọgbà ẹ̀wọ̀n ní báyìí tí ó ti parí sáà rẹ̀ ó sì ti padà sí ilé léyìí tó sì ṣe àbẹ̀wò fún màmá rẹ̀ lórí ìtàkùn ayélujára ní ọ̀pọ̀lọpọ̀ ń kì í láyà tí wọ́n sì sọ wípé kí ó má ro ara rẹ̀ pin kó sì má rí ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ti tán fún ẹ díẹ̀ nínú fọ́nrán náà. ó màmá mi màmá mi lálàbàrò ó màmá mi màmá mi ní mi lọ́kàn ó màmá mi màmá mi ni mi Oh, màmá mi ẹ my màmá Ah, I ìyá mi ẹni tó fọjá pọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní àwọn ìgbìmọ̀ Oscars ni wọ́n ti kéde wípé àwọn kì yóò fi sinimá kankan eléyìí tó jẹ́ ti Nàìjíríà sínú àmì ẹ̀yẹ àwọn bí a kò bá gbàgbé wípé ọ̀rọ̀ ọ̀hún ló ti gba orí ìtàkùn ayélujára kan tẹ́lẹ̀ rí lásìkò tí wọ́n sọ wípé ó yẹ kí àwọn sinimá kan kí ó wà nínú àwọn sinimá orílẹ̀-èdè Nàìjíríà tí yóò gborí sókè nínú àmì ẹ̀yẹ Oscars ní báyìí àwọn ìgbìmọ̀ Oscars ti orílẹ̀-èdè Nàìjíríà ti sọ wípé àwọn kò ní fi